kò sí ẹ̀ báyìí lọ́dọ̀ pàtàkì. àwọn tí wọ́n fẹ́ kí wọ́n bọ́ ìlú jù ó ní àwa tí àjọṣe ọmọ fún àti àtún jẹ́ bàbá wa. mo fẹ́ ká gbóni dáadáa. nítorí pé àwọn akáyà ti lòrí wọ́n ní ẹ̀rẹ́tẹ̀ bá lójú ẹ̀kọ́ fúnfún làwọn ò ní jẹ́ lórí ọ̀fẹ́ ìgbésí kakọjú ẹni kíbla kíbla yẹn ṣe ààyè ìkọjú ẹni gbèsè àti kọjú ẹni ẹgbẹ wo ẹni àdáyé kò sí ti tẹ ẹyẹ dojú ẹni ẹgbẹ ẹta kò sí tẹ ẹyẹ dojú ẹtọ sọyìn àríbá tó tọ ṣùgbọ́n àwọn kẹkẹ ń bẹ tọjọ wípé nígbà tí ń ṣẹlẹ̀ sí àmì náà ọgbà nígbàgbà

wọ́n àwọn tí ń sọ tí ń sọ yìí wọ́n ṣáájú ẹ̀gbẹ́ yẹn lọ sọ́dọ̀ ẹ̀dá yẹn tí ń bá mú táìmù tó súnmọ́ àsìkò ànábì táìmù wọ́n kọ́ mú táìmù tiẹ̀. àwọn tí ò di ẹ̀wà àjẹkùnmú yẹn kó nù ẹ̀sìn tí ò ní bá ti kẹ́kẹ́ pẹ̀lú ọ̀rọ̀ yẹn níwájú ọlọ́run ẹ̀wà àgbẹ̀rù ẹ̀wà máa kà fáwọn nìyẹn. àwọn Nà ló bí sàgbà ìfọ́ ni ẹ̀ láti wò. Ìsáàbí wò ló sọ. Nà èmi o sẹ́ni o fàyè lẹ̀ fún apá ẹran kan kí n kọ̀ yẹn ìwúlà. Torí ìgbà nínú àdáàbò táwọn àfa àkọọ́lẹ̀ àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ ti máa ń gbé ní ẹ̀ bí ẹ̀ ti ń pẹ̀lú. Bí n bá bẹ̀rẹ̀ nìkan, tọ́pọ̀ ìyàrá ìdíbúlà tọ́gbà náà tọ́lọ́mọ bá ti tó tó pa tó ti pa ti tọ́lọ́ ṣe ní àdáyé ìní ọ̀jẹ́ ṣùgbọ́n pé ìfẹ́ pẹ̀lẹ́ bọ́lọ̀ wà láì nígbà yẹn fúlà ìdílé láì wà ní kọ̀ọ̀kan tètè dé o ká lọ ká ọ̀pọ̀lọpọ̀ àwọn kẹtẹ́ àwọn àfáà tí wọ́n kọ́ lẹ̀ nípa ìpayà wọn.